yìí tí mo fi di ọ̀tá lọ́wọ́ Bímpé tó bá ti rí mi ní any party ní Dublin aṣáájú wá fòmọ mi pé ká ya fọ́tò bíṣọ̀pù ní wọ́n ràn wọ́n ràn kò ní jókòó bí èsì ṣe gbáyà tí kò ní ike ń gbáyà ẹ̀ka sùn ìkìsàdé gbogbo tó wà lọ́rùn ẹ̀dẹ̀ rẹ̀ ibi dẹ̀ ní láti London wọn mọ̀ mi tí má dé party I'm very posh mi mọ̀ rẹ̀ lọ mo máa dájọ́ kò ní if you see me in real life I'm a very posh person. Facebook ló sọ mí di wèrè agẹ́ ilé kòrò mo ti yẹra fún ẹ títí ó wá sí birthday tó ti celebrate me in two thousand and sixteen I didn't take any picture with you is that not enough signal for you that I don't want you to be my friend ṣé de rí lọ́tọ̀ tí téèyàn bá lówó kíkó tó be my friend because something is spirit if somebody want to be your friend regardless how nice or nicer the person is spirit yà kó mi mọ̀ bóyá ó ṣe yín but unless you don't have the spirit of God in you kò sí pé nìyẹn nice kó bá mi gbé bag kó bá mi gbé léyìí spirit mi ò ní ṣe pẹ̀lú ẹ̀ kì í ṣe ọ̀rọ̀ pé owó ọ̀nà owó kan lélẹ̀ it's a spirit spirit ò ní ṣe pẹ̀lẹ́ nìyẹn gíọ́ tí mo ti rí bí n pé mo ti mọ̀ pé lẹ́kìsà dẹ̀bi gíọ́ tí ó ríran sọmọ ọ̀rẹ́ tìmọ́tìmọ́ ikú wọ́n ṣe pé ní oníran ikú gbáyé mo dẹ̀ ti bẹ̀rẹ̀ sí blog tí mo tún fi mọ̀ níyẹn wọ́n gbẹ́jú ẹ̀wà ní two thousand and twelve wọ́n ní wọ́n máa ń ṣe ẹgbẹ́ kan ẹgbẹ́ Ondo orúkọ yẹn ló ń jẹ́ lórí Facebook ńgbà kan ó wá dènà sọmọ ọ̀rẹ́ pé ọmọ ọ̀rẹ́ òun kó sódò ọmọ yẹn dẹ̀ kó sódò within twenty eight hours géńdé ọlọ́run ó pọ̀ ọmọ ọlọ́mọ wọn á gbé kéèsì ẹ̀ wá fún mi ń tó jẹ́ ká mọ̀ra nìyẹn ẹ̀gbọ́n tó ní pé nígbà tí mo blog òun gbà yẹn òun ló bá mi correct English ẹ̀ ẹ́ tó bá correct English náà ní nísìn gbogbo ààrẹ ló bá mi correct English okay accepted ní two thousand and twelve àtìgbà yẹn bó ṣe fẹ́ jọ̀rọ̀ mi tipátipá ni ó ní wákẹ́ ẹ̀mí ní finglas mi ò lọ mo mo mo ti máa ń láì ti máa mú ẹ lọ sí pátí I want you to be posh a máa àwọn yẹn láti tébù sí tébù ah, aṣọ tán wọn láṣọ gidi lọ́rùn a máa rìn ní pati ah, ẹ mọ̀ bó ṣe máa rìn. I hate you for that. ẹnu pọ́s. If you respect yourself, people will greet you. They will ah, ẹ ká lẹ́ mà ṣáláfíà lẹ́ wà mà. ẹ máa rí gbáyà pẹ̀lẹ́sẹ̀ lọ́kọ̀lọ́kọ̀ yẹn ẹsẹ̀ x yẹn ẹsẹ̀ x. ṣé o ti máa gẹ ẹgẹ fáńdì kẹ òwe ṣe máa rìn ó láwọn ṣọ́wèrè tó máa ń wọ̀ tó bá wá lóun professional nọ́ọ̀sì àmọ́yé nọ́ọ̀sì ìṣẹ̀lẹ̀ lẹ́yẹlé ní school of nurse. mẹ́sẹ̀ ṣe rẹ̀ ni a ṣe gbáyà ìbẹ́ mi lọ́yàn ló ń ṣe máa ṣe ni a bá ti dé pàtí a máa ṣe báyìí ìjọ ìbálùmù náà ìjọ ìbálùmù ká sáré jókòó tí mi ò gbá ya fọ́tò lẹ́sẹ̀ láwọn fọ́tò tá a gbé ọ̀yà tó wà lórí Facebook. You're not my class. It's not about your education. It's poshness. <laughs> and again, mo of máa sọ fún pé mi ò ń lọ rẹ̀. Láti kékeré ni. Ẹgbẹ́ lọ́wọ́ gbà tí mò ń jẹ́ tòkun London. Kò sẹ́ni tomorrow. I don't keep friends. Dọ́tà ti rí mi lọ́tẹ̀ẹ̀lì yìí. Ẹ̀ríyàn bí yàtọ̀ sáà tó ń gbé mi wá tó drop me? That's ẹ̀ business. Our business partners ni àwọn ajé. I don't keep friends. I dey keep friends gan. I don't have boyfriend. I like my life. Because you sí hotel tí book. me on ń book single bed. Two people mama, máa sọ pé máa lẹ́sìn máa rí pé bẹ́ẹ̀dì ńláńlá ni. Bẹ́ẹ̀dì yìí You learn from me. We Bóyá àjọ the gay. Number one, she's too restless, autistic, and too forward. And she talks a lot. And I don't mean like a dress. Tí n bá tún dé Facebook gbogbo fọ́tò tí mo yà London at twenty twenty four màá tán ó wà lórí kìdí náà tábà mi dá lórí Instagram nù ó wù wá tí mo wà ní twenty something wáṣọ tí mo wọ ewu góòdù lọ́rùn mi nà tó fẹ́ fòṣì tó pàjọ́ social media kí ló fòṣì I'm tasteful ó wà taste tasteful gan mi wà tasteless because Yorùbá sọ pé ìrínisí ni ìsọnù lọ́yọ̀ the way you dress wà á fi pàdé èèyàn gidi tó bá ní ìṣàbílẹ̀ ó lè pàdé èèyàn gidi dirty people that have phobia for gold that have phobia for designers boss of the same feathers that flocks together. ìyẹn tún lọ bẹ́ẹ̀ mo bá tún ṣe báàdì ní Dublin nígbà mo gbé sáyé dòṣù pàwọ́ bá tún lórí burúkú ẹ̀ náà tuntun wa ní aláṣọ ikú ṣé n fi lórí YouTube ẹ wo ọ̀rọ̀ ìlara tó sọ ní orí YouTube can you invite her that is why I said we are we all have um, spirit of God in us tí spirit bá ní kẹ́ má báyàn ṣe ìwé ilé ilé pààyàn ìgbìngbà tó bẹ́ẹ̀ nìkan nílùú gbé poison yẹn ní ìfẹ́ dárúkọ ẹni yóò mọ ẹni yẹn kí spirit ẹ má máa tì torí pé ẹ̀ ń wẹ́ ní tẹ́jọ́ rìn o ẹ̀ ń wẹ́ ní tẹ́jọ́ máa lọ patí o ikú ni àṣetẹ́kù mò ń lọ bí gíga lọ́lọ́run sì jẹ́ kí n fẹ́ràn rẹ̀ ẹ̀wọ̀n tí bí n pè sọ. tábà wá wíwà ní pé nítorí pé òun fẹ́ ẹ̀sìn mi ṣẹ́ẹ̀sì mi lówó lọ́wọ́ ni ṣó lẹ́dọ̀kẹ́sàn ṣó wà presentable ni ta ló ń bẹ sọ̀rọ̀ okú àti ọ̀rọ̀ èjì wọ́n ti wọ menopause ṣé over sixty bó ṣe fẹ́ máa lọ́kọ ni àbí bí over fifty tó wọ́n tó ń dúdúkudù kiri tó dóyìnbó pa ní ìjọba dẹ̀yìn just a shameless idiot olúbolówó ṣe ọ̀rọ̀ àǹkànpọ̀sà rẹ̀ ẹ pé mi ìmọ̀ no gone are the days má ti pera mi lówó yẹn ìdí mò ń power in the tongue ó mú fi di but gbà tí mi ti di millionaire máa ń pè mí millionaire kí ló kí ló ń bí ẹni inú mo dẹ̀ máa ń sọ ẹni mo máa ń pè mí millionaire ń gbà yẹn mo lẹ́yìn ni ẹ pè ayé uninvited party of mine in Dublin when I clocked fifty eight egbon ah pé money, mo ní MC o ṣe yí Ni CMC ni ọjọ́ méjì péré ni Saheed ṣe ó dé lálẹ́ Friday ó ṣeré fún mi ní Saturday ó dẹ̀ padà sí Nàìjíríà mi ò mọ Saheed Òṣùpá fún àwọn adama bí òun bá sọ̀rọ̀ náà mo sanwó fún event planner pé ẹni tí wọ́n fẹ́ kọ́ akọrin fún mi nìyí kí n ṣe èmi náà yẹ kí n bùgà lójú ọ̀tá náà ìyá jẹ mí ju pé kí n má bùgà lọ àni wọ́n rò mí pé burúkú burúkú lé bàbá nílé ìyá àwọn àǹtí òfò àwọn ìyá òfò àwọn àbúrò òfò ta ló ń bùgà bí ìṣe tèmi. ẹni ọlọ́run ṣe lóore o kò nọwọ́ mú nọwọ́ o ẹ jẹ́ ń bùgà lórí ẹ̀sìn ẹ jẹ́ ń bùgà ẹ jẹ́ ń bùgà èwe sí ní kò ní dáfẹ́ sábọ́ọ̀dù ẹ jẹ́ ń bùgà. ẹ̀yin tí ẹ máa ń bá ẹ máa tẹ́ ẹ̀ máa polówó àwọn ọlọ́jà yẹn máa máa píkẹ́ tí máa fún fifty thousand nísìnyí ẹ máa polówó àwọn ọlọ́jà yẹn àwọn tí mo brand fún fa ẹ máa fà lọ ṣàyẹ̀dọ̀ ṣùgbọ́n extraordinary ẹ̀gbọ́n tí bí n pé èmi àti ọjọ́ lọ uni o torí junior sí mi ìgbà tí mo wà uni ó ṣì wà ní primary school ìṣekúṣe ló jẹ́ kó gbógun wèrè tó bá dẹ̀ gba microphone lọ́wọ́ MC mo dẹ̀ ń gbọ́ òun mọ ẹsà bọ́ọ̀dù ní University of Ibadan ó fẹ́ẹ̀lì wọ́n lé kúrò ń bẹ́ẹ̀ ní kẹfà sí mi ṣé lè bá rú ẹ̀ṣọ́ rẹ̀ bí kò wà parí ẹ̀ last ẹyẹ tó fi ń pàṣẹ pé kọ́ mọ ó kú yẹn màá tún play ìgbà tó tún lọ ṣe lè family àwọn children mi tó ní kí babaláwo máa ṣépè ń bẹ ẹ kọ́kọ́ wò yẹn òní. jealousy òun fẹ́ x mi ṣé mo sọ pé mo má rí ẹ̀ ní ilé wọn ló wà yìí ó kò ní Dublin ní London ó lọlé wọn i need to hang this phone you don't have a good story you don't have a good story. mi ní fojú bàbá ọ̀hún. ní bàbá wèrè abímọ mọ́wó nìyẹn o amúgbó onítẹ́tẹ́ ẹ rí bàbá bímọ ẹ rí fámìlì náà ọlọ́mọ yẹn káyé dààmú wa bí wọn bá tẹ́yìn bá ti dààmú yẹn ìrìkú ilé yóò mọ̀ ìpàdé ìpàdé wèrè kéèmì àti ìgbàlá tó wà ní kíláàsì tó lọ. tòkùnbọ̀ ọmọ àlè ilé bàbá ọkọ tèmi lèmi wà yìí o ilé bàbá ọkọ tèmi lèmi wà yìí wọ́n mú lọ ni. ó ti try títí títí tí not to get me ṣẹlẹ̀. bóyá ẹ bá mi táàgì tó kú bọ ọmọ àlè kó máa bọ̀ kó wá gbọ́ sórí ara ẹ̀. ẹni tí mi ò tọ́kọ mi ò bí ẹ ṣe láti ẹnu bàbá ọkọ mi nítorí pé ó ti pẹ́ tó ti máa parọ́. Mm irú ẹ àṣírí ẹ tú. ìyá ẹ kú lórí ọ̀rọ̀ ìyá ọkọ gan kú torí ọ̀rọ̀ yìí ọmọ dísè tí mi fi kí ẹ ìyá ẹ ọgbà tí ti ìyá ọkọ pọ́dún kan àwọn méjèèjì kú wá ní kí n kí ẹ tí mo mọ ibi tí mo parí ẹsẹ àwọn àjẹ ìdí ẹ. tó bá aṣọ ìwọ kó délé kó dóko nítorí pé ọmọ mm. àlè báyìí ló máa ń fọwọ́ sí júwe ilé bàbá ẹ̀ ilé bàbá tèmi lè níwà ìtòkùnbọ̀ abọ́dẹ̀rìn Tókunbọ̀ Abóṣìrìn ah, ọmọ àlè ọmọ àlè abọ́dẹ̀rìn ilé bàbá tèmi ni mo wà yìí o tí mo ti ń jọlá tí mo ti ń jọlá tí mo ti ń ṣe gbogbo nǹkan tó wù mí láti ṣe ẹ máa gbọ́ wínrínwínrin ọ̀rọ̀ lẹ́nu bàbá nítorí pé nǹkan tí mo ṣe ṣe fídíò yìí ni pé mo fẹ́ dìbọn irọ́ ńlá títò kùbọ̀ tó pa tó sọ pé ábùdù òun tó ní pé dráìvà òun ni tó dẹ̀ ní àwọn yìí ló sọ sí rántí bẹ́ẹ̀lì. God bless you. Please share, share, share my video. I want to go for to come onto this video to hear from Baba's man how the mẹ́ta who he was because he passed in the end of life. and before I do that, my problem to compound to Baba. Baba, Daddy, how old are you, sir? Eighty-two. Eighty-two Baba so mo fẹ́ fi ilé ilé hàn yín o a fẹ́ fi àdúgbò hàn yín <laughs> ẹ wo ilé bàbá ọkọ mi wà á bẹ̀rẹ̀ láti ẹnu gate. bàbá yẹn kọ́ ló ní ilé bàbá ìjẹ̀bú ló ní olóòlù mọ́ṣáláṣí ilé tí mo dé rí ni ilé tí mo káwọn ọmọ rí ni ilé bàbá wò bàbá wò ló wọlé. máa bẹ̀rẹ̀ láti ẹ wo ẹ ṣé mo ti rìn látàrí omi ti rìn tán. <laughs> Eh, ó lọ ní bàbá ọkọ ẹ kọ́tẹ̀ nílé bàbá ọkọ ẹ ó lè kú ẹ làṣọ tó wọ̀ fún ẹ jẹ́ ń bọ́ ọ̀tá kí n ṣẹ̀ṣẹ̀ wá wọlé. Facebook hmm. màá tún wá fifty fifty k lẹ́nìí for ten people that's five hundred thousand nothing million. bó ṣe kù tó yẹn ṣọ́ọ̀bù. ẹ bẹ́ẹ̀ bá ṣe advert mi fún yín ní kọ́bọ̀ ẹ ṣe advert mi àpínì fàyídà ẹkọ fún kìíní ẹkọ fún content ẹ Ọlábánjí àwọn tó sanwó ìkówó wa débi zone larik Adékẹ́mi àbáyá gold. lọ́tún ló sì mí apá apá left mi ni mo ṣe fi ń hàn yìí o ẹ compound bó ṣe tó. ẹ compound yẹn. <laughs> èmi nìyẹn mọ́ mi rí jẹ́rìí. ẹni tó bí mo fún ọkọ mẹ́ta ọkùnrin mẹ́ta ló bímọ mẹ́ta fún. mọ́tò bàbá nìyẹn owú jíjẹ ló ń ṣe òun àti adébúwárí you fit each other. ilé mélòó tiẹ̀ lẹ́jẹ̀ ká máa kà. ó kọ ilé onílé máa kà láti bẹ̀rẹ̀ two three ní bàbá gáréjì náà four if àti ilé onílé náà. lẹ́yìn bẹ́ẹ̀ yẹn five five ìyẹn o ó kọ́ ẹ̀kọ́ about seven buildings in this compound bàbá náà ní gbogbo ẹ̀. tí bàbá ń gbogbo ẹ̀ táwọn onílé sì wà ń bẹ̀ bàbá ìjẹ̀bú ló ní mọ́ṣáláṣí. and this is the this is the sixth bungalow. Ah, ó tún ti di mẹ́fà <laughs> ah, ìyàwó ẹ̀ mọ̀ wá gbà mí lọ́wọ́ afiniṣẹ̀ sí yìí o ó wá ní wọn competition fún òun àti jẹ̀mí láì pẹ̀lú àìjìnà. briefly nípa Tokunbo Abọ́dẹrìn fún yín. ní wọn àwọn ẹbí yẹ kó nílùú ìbò rárá náà ní ìlú ìbò wọn yóò lókun fún mm-hmm. wọn. ilé bàbá ọmọ yìí wọlé wọlé wọlé wọlé wálé wálé iye bàbá mo iye bàbá wálé wálé wálé wálé yẹn sáré èmi ni olùrẹ̀tọ̀ online tó kún bọ irú àṣírí ẹ irú ẹ irú ẹ ti fa aṣíwájú àìrú ẹ lónìí tiẹ̀ torí ẹ̀ la ṣe wá síbí báyìí ẹ bá ṣe ẹ̀kú dọ́dọ̀ ìdí ọmọra fọ́kà ẹ̀ mẹ́ ẹ bá ṣe ẹ̀kú dọ́dọ̀ ẹ̀ ọ̀dọ̀ dádì là á wà yìí orí àwọn ti fi kọ́mpàní ẹ̀ ràn yìí bí kọ́mpàní ẹ̀ ṣe tó ìfà èèyàn sọ pé bàbá àtàtà yìí bàbá sọ pé éèjì wọn eighty two ẹ̀ lè ẹ bá fò ẹ tó bá ṣe ń dọ̀nà bí ọba ṣe ń dán kí wọn máa ní agbèrú agbèrú ní bàbá imagine that. Yeah. Ibi tí wọ́n ti confess pé fifty five àti ìwé yìí ni màá pè é. Ti ti dè bẹ́ẹ̀. Fifty five ìbáwò. Ó fẹ́ kí n sùn. Ṣé ti rí? Èmi ló ṣe báyìí. Èmi ló ṣe báyìí. Èmi ló ṣe báyìí. Èṣù wọ̀ ló ṣe báyìí. Èmi ló ń wọ̀ sí. Eh. Eh, ṣé èmi àti dájú? bàbá dáadáa ń ṣe mari wọ́n sìn àmàdé ah, máa béèrè questions lọ́wọ́ wọn tí wọ́n máa eh, ok àwọn dáàdi wà lẹ́wọ̀ ẹ̀ àwọn ni eighty two years old dad àwọn nìyẹn so dáàdi dáàdi mi eh, ẹ̀ bàbá tó bí tó bí bọ̀dá Abdul bàbá Gàdáfì tí àwọn ọmọ ewébẹ̀ sọ máa ń pè ní bàbá Brown bàbá tó bí wọn lẹ́wọ̀ life and direct ẹ á máa gbọ́rọ̀ lẹ́nu wọn láti eh, láti sìn lọ. So, so dádì lẹ rí yẹn o ẹ lè sọ̀rọ̀ náà ní ọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ sí ọlẹ́ máa sọ̀rọ̀ náà. agbèrò ní dáre jù ilé tí mo dé rí. ẹ bẹ́ẹ̀ ni dádì ni. Eh. tokun tokun bọ̀ ló hmm. pe rẹ̀ ló máa bó dẹ̀yìn èmi ò mọ̀ rí o hmm. ní nàìjíríà lóye rí àbúrò òṣèré títí tí àbúrò fi jáde ìṣòkò tó. owó mi ò bí gbogbo yín gba mo lọ nàìjíríà ni bàbá yìí ṣòògùn tó ní gbé tírélà tó gbogbo yọ lọ. tòkùbọ̀ ní abudu ló ń wa gbáwa kọ ní. ìjẹ́sọ̀ ó ní gbogbo bọ́ bàbá yìí ló ń wa mọ́tò. ọ̀gá sì ní ní gáràjì tí mo wà. ní gáràjì kì í tún ṣe. dádì mi ẹ ti gbàgbé ni pé ṣàpárá lẹ máa ń wọ̀. ẹ jẹ́ máa pick point o ṣe é pé gàdáfì náà mo bá lò ó ní gàdáfì ológa ni ní gáréjì ibi tó ń wà bí ìsọfẹ́ bá gbèrò ní gàdáfì agbèrò ni and it shows in him.